دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته عليكم فهم الله وبا أترى لكم إكي الله وبا أن الله وبا تيو يجنجة الله وبا فأسوى جودا النبي صلى الله عليه وسلم أتيا ورالي النبي أدوى الصحابة àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ tẹ̀yàmà ilé tí a ń bá láyé lọ lórí ẹ̀ òun náà ni usul Imam Ahmad àwọn ìpìlẹ̀ eléyìí tí mùsùlùmí gbọdọ̀ dúó lórí àwọn ìpìlẹ̀ eré tí yẹ́ sí pé a gbọ́dọ̀ gbámú ta gbọ́dọ̀ dìrọ̀má eré tí alimam ahmad rahimahullahu ta'ala imamu ahli sunnati wal jama'a tí wọ́n kójọ láti inú ẹ̀rí nínú al-Qur'anul Karim àti nínú hadithu annabi sallallahu alaihi wasallam àti ní ìbámu sí àgbọ́yé àwọn salaful umma ní ìbámu sí nǹkan tí àwọn sọ̀hábà ridwanullahi alaihim tí wọ́n dúlé lórí bẹ́ẹ̀ náà ni àwọn attabi'un attabi'una lahum bi ihsan àwọn tí wọ́n tẹ̀lé ojú àwọn sọ̀hábà pẹ̀lú dáadáa àti àwọn tó tẹ̀lé àwọn náà ẹgẹ́ níbàmú sí hadith sallallahu alaihi wasallam tó ní khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum anábi ní àwọn tí wọ́n lóore jù tí a lè máa kọ́ sí táwa náà bá fẹ́ wà lórí oore táwa náà bá fẹ́ jẹ́ ni tí ó lóore lára táwa náà bá fẹ́ jẹ́ ẹni tí ó jẹ́ ẹni rere lọ́dọ̀ Ọlọ́run anábi ní àwọn tá a máa wù kọ́ sí òun náà ni ọ̀rọ̀ ní àwọn tí wọ́n lògbà pẹ̀lú ìbí anábi sallallahu alaihi wasallam nàbí sọ pé khairun nasi qarni àwọn tó lóore jù nínú àwọn èèyàn òun náà ni àwọn tí wọ́n bá mi lò gbà thumma alladhina yalunahum lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn thumma alladhina yalunahum lẹ́yìn náà làwọn tó tẹ̀lé ìjọ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ń pè ní alqurunul mufaddala àwọn ìgbà mẹ́ta àwọn centuries mẹ́ta àwọn ìjọ mẹ́ta tí a gbọ́lá fún jùlọ nínú àlúmà yìí so gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà lórí ìlànà tí ó lálàáfíà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà lórí àgbọ́yé tó lálàáfíà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà lórí Islam tó dúó dédé ó gbọ́dọ̀ máa ìlànà àwọn tí a ń wí ni so lórí àgbọ́yé wọn òun náà ni Imam Ahmad rahimahullah ta'ala ni wọ́n fi kó àwọn ìpìlẹ̀ wọ̀nyí jọ wọ́n kó àwọn ìpìlẹ̀ wọ̀nyí jọ wípé gbogbo ẹnikẹ́ni táwọn ìpìlẹ̀ yìí bá pé sí lára irú ẹni báyìí ó ti wà nínú ahlu sunnati wal jama'a nìyẹn ẹni tó bá ti wá lè fi ẹyọ kan lẹ́nu àwọn ìpìlẹ̀ yìí imam ahmad ni wà mẹ́lẹ̀ fìsúrí lazima allati lam yaqbalha wa lam yu'min biha lam yakun min ahliha wọ́n ní nínú àwọn ìpìlẹ̀ ilé tó yẹ sí wípé ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ gbogbo àwọn ìpìlẹ̀ yìí ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ tó yẹ kí gbogbo yòókù pé sí lára àmẹ́yọ kan péré náà ni awátì lọ́dọ̀ rẹ̀ ẹyọ péré ni òrin lẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ẹyọ péré ni òrin lẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ nínú àwọn ìpìlẹ̀ yìí lam yaqbalha kò pa wàlám yukmin bíhà bẹ́ẹ̀ ni ò nígbàgbọ́ sí lam yakun min ahliha nítorí ẹyọkan yìí kò ní máa jẹ́ àlùsúnnà nìyẹn nítorí nǹkan ẹyọkan péré nínú àwọn òṣèlú yìí tí a bá wá ẹyọkan tì lọ́dọ̀ yàn irú ẹni bẹ́ẹ̀ ò tí ó fi jẹ́ ni kárí pé ó ń wà níbàámu sí ìlànà àwọn sálàfù sọ́ọ̀lì so ilé ìbáyìí ni àlàyé tí a ń bá lọ so wọ́n ń sàlàyé nípa àwọn àtàwọ̀ àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà ridwanullahi alaihim tó ń sọ fún wa nípa ìjọ́ràn ẹ̀yàn ìmá tẹ̀lé ìlànà àwọn ẹni ìsáájú àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà tó ń sọ fún wa nípa ìjọ́nà yankan yìí nínú ẹ̀sìn wa nínú àwọn ẹ̀rí tátún rí ege ìtọ́ ẹ́ pé ó wá látọ̀dọ̀ ìkanú àwọn sọ̀hábà sọ̀hábí yún jẹ́lì sọ̀hábí pàtàkì kan ní sọ̀hábí ńláńlá kan náà àwọn sọ̀hábí annabi ni nínú àwọn tí ó nímọ̀ jù nínú àwọn sọ̀hábí annabi abdullahi ibn mas'ud radiyallahu anhu abdullahi ibn masaudi radiyallahu anhu ó sọ̀rọ̀ kan eléyìí tí a rí ọ̀rọ̀ yẹn nínú jami'u bayanil ilmi wa fadli títí ibn abdul barr jami'u bayanil ilmi wa fadli libni abdul barr a rọrọ̀ yẹn bẹ̀ ní mujalladu ẹlẹ́kejì page 97 bákanáà tabaronú mishkatul masabih mishkatul masabih tàbáwo page 193 àbá sáàrù yìí bẹ̀ kí ni kàjí Abdullahi ibn Mas'ud sọ ó ní man kana mustannan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa tẹ̀lé ìlànà kan láti lè ṣe Islam man kana mustannan gbogbo ẹnikẹ́ni tó bá máa tẹ̀lé ojú ọ̀nà kan falyastanna biman qad mat Abdullahi ibn Mas'ud ní kó yá máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tá kú irú ẹni báyìí gbogbo ẹnikẹ́ni tó bá mẹ́ma tẹ̀lé ìlànà kan nínú ẹ̀sìn yìí pàlìyàstán nàbí máa ń kọ́dìmá àwọn tó ti kú ní kó ma tẹ̀lé ìlànà wa eléyìí báyìí aláti fura sí dáadáa táwọn fẹ́ wà lójú ọ̀nà sàlàfíyà a bèèrè wípé àwọn ìlànà tá ń Islam ó ń kálukú lọ́mọ ìlànà àwọn Islam lónìí tó yàtọ̀ sílànà àwọn sọ̀hábà ridwanullahi alayhi ó ń kálukú lọ mọ́ ìlànà tó fi ń ṣe islam ayi náà mùsùlùmí rìn lọ pé ìlànà ahmadu tijani ló fi ṣe islam ayi náà mùsùlùmí rìn lọ pé ìlànà abdulkadiri aljeilani ló fi ṣe islam ayi náà mùsùlùmí rìn lọ pé ìlànà ẹnìkan ló fi ṣe islam bóyá ibrahim niyasi ni bẹ́ẹ̀rẹ̀ látorí lónìí nínú àwọn mùsùlùmí ẹgbẹ́ pé ìlànà Hassanul Banna ló fi ṣe Islam ìlànà Sayyid Qutb olófin ṣe Islam ẹ́ àbílànà báyìí báyìí báyìí báyìí táwọn èèyàn ń tẹ̀lé láti fi ṣe Islam kódà níbi àgbọ́yé gbogbo àwọn nǹkan tá à ń ṣe nínú Islam ìlànà kàlàfí ń ṣe Abdullahi bin Mas'ud sọ pé man kana mustannan falyastanna biman qad gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa tẹ̀lé ìlànà àwọn èèyàn tó fẹ́ máa fi ìlànà kan sí Islam ìlànà àwọn tó ti kú ní kọ́mọ Islam ẹlòmíì lè wá ní àwọn tẹ́ ti kú Ahmadu Tijani ó ti kú àbọ̀wà láyé ẹ̀rì kò Ibrahim Niyas ó ti kú láyé ó ti kú lọ gbogbo àwọn ni a jẹ́ sí pé nǹkan tábdọ́lá ìlú a ṣégbà tí abdullahi masoudi sọ páwọn àwọn tó ti kú ní ká máa tẹ̀lé yìí sáwọn tá ń wí yìí sí wọ́n ti wà láyé ńgbà ẹ̀bẹ̀ ilé tí ó kú ẹ̀tí ọ̀dásán àsìkò tí abdullahi masoudi sọ pé ìlànà àwọn tó ti kú ní ká máa tẹ̀lé yìí sáwọn tá ń wúpa ń tẹ̀lé láwọn ẹran tó láwọn náà ti kú sí ṣé síwájú ibn masoudi náà wáyé ni ṣé síwájú kọ́rọ̀ ìtó wáyé níbi masoudi ti ń sọ lẹ́wọ́n ti kú ní àbílẹ́yìn rẹ̀ káàtùmọ̀ ẹgbẹ́ àwọn wàyí ò sí inú àwọn tí Abdullahi ibn Mas'ud gbà lérò kọ́mọ́bà wá dàrú Abdullahi ibn Mas'ud wá sàlàyé rògbà rẹ̀ fúnra ara rẹ̀ ó ní wùláìka ashabu Muhammadin Muhammadin sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ ó ń sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn pé ẹni tó bá fẹ́ máa rìn ìlànà nù yí àwọn tó ti kú nínú àwọn sọ̀hábì ànábì ìlànà wọn ní kẹ́ máa rìn ẹ máa rìn ìlànà àwọn tó wà láyé ẹ máa rìn ìlànà àwọn tó ti kú kí ló fà àwọn sọ̀hábì ànábì nìyẹn kí ló fà kánú khayra wọ́n láwọn ẹ̀sà kan lára wọ́n láwọn nǹkan kan tó fi jẹ́ sí pé wọ́n láwọn àròyìn kan lára tó fi jẹ́ pé ìlànà wọn kama yẹ ká máa tẹ̀lé tó jẹ́ sí pé ẹnìkan nínú àlùmọ̀ yóò lè fọwọ́ sọ̀yà ìròyìn yẹn àfikọ́ jẹ́ sí pé ẹni yẹn ti sọnù gbogbo ẹnikẹ́ni tí bá ń pe àpè mára àròyìn tí ò irú ẹni báyìí ó ti wà nínú sínà nìyẹn alákọ̀ọ́kọ́ kò sẹ́ni náà tó lè sọ fún wa wípò òun lóore nínú àdúgbò ìjọ àwọn sọ̀hábà lọ àbí òun lóore tó dèdí àwọn sọ̀hábà àbíkọ́ jẹ́ pé mẹ́ni bẹ́ẹ̀ náà wà náà àwọn sọ̀hábà ni torí pé a rí ẹ̀rí fún kọ ìrí àwọn a rí ẹ̀rí fún ìjẹni tó lóore wọn nínú ẹ̀nà ni hadithi àwọn tó tẹ̀lé wọn làwọn tó kéwú lọ́dọ̀ wọn kí ló dá fi lóore nítorí pé wọ́n tẹ̀lé àwọn ẹni ìjọ àkọ́kọ́ yẹn ni wọ́n fi lóore thumma alladhina yalunahum lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn in tó fa oore fún wọn ni wípé wọ́n tẹ̀lé àwọn ìjọ àkọ́kọ́ yẹn àlùbáríkà oore àwọn sọ̀hábà yẹn òun lọ́ràn wọn nítorí pé wọ́n rí ojú ọ̀nà wọn thumma alladhina yalunahum lẹ́yìn náà làwọn tó táwa náà bá fẹ́ lóore àfikáwà náà tẹ́lú lànà wọn kò yí báyìí sí bẹ́ẹ̀ ni àyà Kùránì pọ̀ tọ́lọ́wọ́ bá dékẹ́lá fi ń zàkà wọn tọ́lọ́wọ́ bá fi ń fọ̀ wọn mọ́ pé sí wọn orí tó báyìí nínú hadith mi anábì ashabi ẹ gbọ́dọ̀ bú àwọn mi anábì tó kí mo búra pẹ̀lú ọlọ́wọ́ bá law anfaqa ahadukum mithla uhudin dhahaba tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yí bá ń ná nǹkan tó tókè Uhud ní gold sójú ọ̀nà ọlọ́wọ́ bá law anfaqa ahadukum mithla uhudin dhahaban fi sabilillah anábì ní tẹ́ bá ń ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ anábì ní máa balagha mudda ahadihim aw nasifa anábì ní tẹ́ bá ná tán tí ò sẹ́kùn kankan ẹ̀ẹ̀lì ẹ̀ẹ̀lì gé ẹ̀ẹ̀lì tó mójú kan táwọn sàábà bá ná sójú ọ̀nà ọlọ́ọ̀bá àbílàjì rẹ̀ ẹ̀ ní nílára tó tó bẹ̀ láyé tẹ́yìn bá ná tó tó báyìí sójú ọ̀nà ọlọ́ọ̀bá táwọn bá ná tí ojú mójú kan àbílàjì ẹ̀ lọ. Abdullahi bin Mas'ud wa ń tẹ̀síwájú ó ní wa abarroha quluban wa abarroha quluban àwọn wọ̀nyí ni ọkàn wọn má jùlọ eléyìí báyìí náà nínú àwọn ìròyìn káwọn sàhábà ní lára tí wọ́n

àwọn ni a'maqu hadhihi al-umma ilman àwọn ni ìmọ̀ wọn olórinlẹ̀ jùlọ lúmọ̀ yìí wa aqallaha takallufan àwọn ni wọ́n sì kéré jù ní ìmọ̀ ńlá ẹ̀sìn tọ́lọ̀bọ̀ ọ̀rán ni ìmọ̀ lábọ̀rẹ̀ lọ́rùn àwọn ló kéré jù mẹ́ ọlọ́ọ̀bọ̀ bẹ̀rẹ̀ kíyàn lábọ̀ rẹ̀ lọ́rùn ìjágbára yọ̀ká kíyàn máa ṣe àwọn sàhábà ló kéré jùlọ bẹ̀ so ló jẹ́ pé ẹ̀sìn wọn ló píọ̀ jùlọ àwọn yìí aqallaha takallufan Abdullah bin Mas'ud sọ pé qawmun ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam ìjọ kan ni wọ́n níbi tí wọ́n ọlọ́wọ́ bá sàwọn lẹ́sà kí wọ́n máa jẹ́ sọ̀hábí ànábì ni ọlọ́wọ́ bá sàwọn lẹ́sà kí wọ́n máa jẹ́ olùkúnlọ́wọ́ fànábì sallallahu alaihi wasallam níbi iṣẹ́ Islam ibi tí wọ́n lóore dé li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam dinihi ibi tọ́lọ́wọ́ bá lékẹ́lá fọkàn táwọn dé ibi táwọn wọ̀nyí ibi tí wọ́n lóore dé ọlọ́wọ́ bá lékẹ́lá sàwọn lẹ́sà pẹ̀lú pé àwọn ni wọ́n jẹni tí ó máa ṣe náà kílù ẹ̀sìn ọlọ́wọ́ bá tí ó ma gbé ẹ̀sìn Ọlọ́run bá káàkiri àwọn ni ó ma gbé ẹ̀sìn Ọlọ́run bá káàkiri láwọn sọ̀hábà yìí ridwanullahi alayhim wa naqli dinihi wọ́n ma gbé ẹ̀sìn Ọlọ́run bá káàkiri àwọn ni wọ́n gba ẹ̀sìn yìí látọ̀dọ̀ Ànábì so ẹ̀rí pé àwọn sọ̀hábà ni wọ́n gba ẹ̀sìn wa nítorí wípé àwọn lólóore jù ni wípé àwọn eléyìn báyìí tó bá gba ẹ̀sẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún wọn ní ṣe jàmbá fẹ́sì yẹn bí wọ́n ṣe gbà náà ni ó gbé lánàá mọ̀ lọ́wọ́ irú àwọn ọlá àti irú àwọn ìròyìn yìí kò sí lára ẹni sí wọn jẹ ẹ kọ́ sí àwọn àwa tashabbahu bi akhlaqihi ẹ máa jọ wọ́n níbi àwọn àwà ẹ máa kọ́sí wọn níbi àwọn àwà wa qara'iqihim àwọn ojú ọ̀nà wọn tí wọ́n rìn ẹ máa kọ́sí rẹ̀ ní kẹ́ máa rìn mọ́ṣẹ̀ṣẹ̀ sí wọn gẹ́lẹ́ ní kẹ́yìn náà máa ṣe fahum kanu ala al àwọn wọ̀nyí ojú ọ̀nà tó tọ́ òun náà ni wọ́n wà ló fi jẹ́ pé nínú sọ́ọ̀tún nìsa bàtọ́lọ́wà àdékẹ́lábẹ́ sọ ọlọ́wà àdékẹ́lábẹ́ sàlàyé as-siratul mustaqim eré tọ́rọ ní káàmà tọrọ nínú gbogbo àwọn tó bá nígbàgbọ́sọ́ ọlọ́wà àtòjíṣẹ́ rẹ̀ fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim ọlọ́run bá ní àwọn wọ̀nyí wọ́n wà pẹ̀lú àwọn tí àwọn ọlọ́run bá nípẹ́ láti tààtí kẹ́ tí kí ọlọ́run bá nípẹ́ láwà lórí wọn àwọn yóò wà pẹ̀lú wọn wọ́n wà pẹ̀lú àwọn ìjọ yìí gbogbo ẹnikẹ́ni ọmọ yóò tó ilẹ̀ àwọn ọ̀sọ́dà gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ànẹ́bí tó tẹ̀lé ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ fàkùlá ìkàmá àlẹ́dínà nàìmẹ́ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ láti bí akó ìjọ ìjọ láti bí àwọn ànẹ́bí ọlọ́run bá ní lórí àwọn ànábì ọlọ́ọ̀bá níjọ́ ìkí bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ni alákọ̀ọ́kọ́ nínú àwọn alẹ́dínà ni'ama Allahu alayhi nínú àwọn ẹlẹ́ni alákọ̀ọ́kọ́ nínú àwọn ìjọ tọ́lọ́ọ̀bá níkẹ́ lásọ yí pé ìkí òun ọlọ́ọ̀bá mẹ́ lórí wọn tọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń ti wa ibi tí àwọn ẹni ibi àwọn tó ń tẹ̀lé wọn òun náà ni àwọn asìdìkú ilé tó yẹ́ sí àfáwà Abubakar ní Siddiq ọwà náà wọ́n ṣúhádá bẹ́ẹ̀ làwọn takùkù ṣahidi ilé tó yẹ́ àfáwà Imam àfáwà Uthman àfáwà Ali àti àwọn sọ̀hábà tó kú fẹ́ sí ọlọ́wọ̀bà ọwà náà wọ́n salihin àtàwọn tí ò kúkú ṣahidi náà ṣùgbọ́n gbogbo àwọn sọ̀hábà pátápátá ní kó sí abẹ́ as-salihun àbí wa hasuna ulaika rafiqa ọlọ́ni àwọn èyí wọ́n dá lẹ́ni tí èyàn máa ń kọ́sí wọ́n dá lẹ́ni tí èyàn máa ń bá rìn wọ́n dá lẹ́ni tí èyàn máa ń ṣe papọ̀ pẹ̀lú wọn wa hasuna wà ní kájí kó alhuda almustaqim tó lọ́wọ́ wà ní kájí ká máa bèèrè nínú so àwọn ni wọ́n wà àwọn ìjọ yìí àwọn làwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́bà lọ́pàá ló bí jẹ́ sí pé ìgbà tí a fà wa sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú tírà wọn tán pè ní aljawabu sahih aljawabu sahih sheikhul islam ibn taymiyyah sọ pé wa ahlu sunnati wal jama'a ẹ̀rí àwọn ahlu sunnati wọ́n máa dìmú sínsín wọ́n máa gbámú wọ́n máa dúnímá rọ́dà sọ̀hábà tí fil ìmáni wal kufri wọ́n máa dìmọ̀ràn mọ́ nǹkan táwọn sọ̀hábà gbé kalẹ̀ wọ́n máa dìrọ̀ mọ́ ìpìlẹ̀ táwọn sọ̀hábà dúró lórí fi masáìlì ìmáni wal kufri níbi ọ̀rọ̀ níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tó níṣe wàlkúfọ̀ àtàwọn nǹkan olóòrùn ìjáde kó ní islam àwọn ìtàwọn sọ̀hábà gbólé lórí ìpìlẹ̀ táwọn sọ̀hábà wà olàwà alùsúnà náà wà àwọn alùsúnà tí wọ́n jama'a wọ́n ní fi imani rinlẹ̀ fẹ́ ní kankan àkọ́ẹ́pàwà dánú imani mẹ́rẹ̀ pàpín sí lára wọ́n a sì ní yọ ẹni kankan jáde nínú imani wọ́n ní pé ẹni kankan ní kèfèrí àbíkọ́jẹ́ sí wípé ìkan náà wà dánú imani yóò sí pẹ̀lú ẹ̀ yẹlzamona gọ́rza sọ̀hábà tí fi masáyìl ìmán wal kufr eléyìí báyìí láwọn ahlus sunnah wal jama'a náà fi yapa àwọn khawarij àwọn khawarij láyé lónìí wọ́n ti wá pọ̀ gidi gan àwọn khawarij àwọn tí ń rin ojú ọ̀nà àwọn khawarij lónìí ti pọ̀ gidi gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tẹ́ẹ̀ bá ti sí lórí ìlànà tí wọ́n wọ́n kà fárọ̀ yìí ni ẹ̀ kìí ṣe láti fi ṣe islam ẹ̀ kìí ṣe musulmi ma irú àwọn eléyìí kọwàríjì ni wọ́n kò rí báyìí sí inú àwọn kọwàríjì làwọn tí wọ́n máa ń pè àwọn ṣùkámù ní kéfèrí àwọn aláṣẹ musulmi tó máa ń pè wọ́n ní kéfèrí tí wọ́n dẹ̀ máa ń jáde lábẹ́ tọ́ àwọn láti jà wọ́n lógun láti gbàjọba lọ́wọ́ wọn wọ́n a máa kàfàrù àwọn ṣùkà wọ́n a máa pè àwọn aláṣẹ ní kéferí bákanáà wọ́n a máa ṣe khuruj ala ṣùkà wọ́n a máa jáde lé wọn lórí pàǹfẹ́ gbàjọba lọ́wọ́ wọn kò ní báyìí sí bóyá láti ti ìjọba wọn torí ká lè gba ìjọba lọ́wọ́ wọn nínú pé àwọn mùsùlùmí wọn gbà wípé se ṣe ìjọba láyé àfikọ́jẹ́ pé ó rin ojú ọ̀nà tí àwọn olórí wọn gbé kalẹ̀ ẹ̀sì ní rí wọn láwùjọ kan àfikọ́jẹ́ pé tí wọ́n máa wá ní pé báwo ni wọ́n ṣe fẹ́ wó ìjọba tó wà in existence kan fẹ́ fi ìjọba ìṣwàn fẹ́ fi lọ́lẹ̀ kọ̀bá wa jẹ́ sí pé bí táwọn náà ṣe ń darí àwọn aburú wà pẹ̀lú wọn wọ́n máa dìfẹ́ǹdì àwọn tí wọ́n lábẹ́ manhajú al-ikhwan al-muslimin tahta manhaji wa tahta dhilli wa tahta ri'ayati al-ikhwan al-muslimin wọ́n ma defend àwọn olórí ẹ̀ kò rí báyìí sí kódà wọn bá ma takú ẹ̀sìn ẹ̀lú ọ̀sá ma yìí tó bá yá rí pé olórí ẹ̀ lábẹ́ ètò gẹ́gẹ́ bí wọ́n ṣe ma ń defend Mursi gẹ́gẹ́ tó ti pé múrúsí sọ wípé àwọn òlèlò ṣẹ̀ríà ẹjọ́ ìsába ní sí wọ́n ma dìfẹ́ndì múrúsí ṣùgbọ́n ìjọba tí ò bá jíjẹ́ sí pé ìkan nínú wọn ní ṣe wọ́n ma kà fọ́rọ̀ ìjọba yẹn kódà kò bá wà lórí tawhid kódà social media bóyá facebook ni whatsapp ni bí àwọn al-Ikhwan al-Muslimun wọ́n ṣe ma criticize hukuma Saudi Arabia tó jí wípé kò sí ṣòkúmà kan láyé lónìí tó dúró lórí tàwí ju ṣòkúmà Saudi Arabia lọ tó jí wípé kò sí ṣòkúmà kan láyé lónìí tí ń ṣe tàtíríkùn ṣòdúd tí ń lo ìdájọ́ àwọn hajjú Arabia ní gbogbo àgbáyé lónìí kò sí ṣòkúmà kan tó dá tó sì sẹ́kù lórí wípé orí tawhid àbíkó lórí pé ká má ṣe ṣòdúd ní ìbámu sí òfin ṣẹ̀ríyà tó tó Saudi Arabia ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní yọ́nú sí hukuma yìí wọ́n jẹ́ ma ṣe sáwọ́rọ̀ wọ́n ma gbógun ja hukuma yìí títí tó fi páwọn gbàjọba lórí lọ́wọ́ hukuma yìí nítorí pé kíni nítorí pé kìí ṣe ìkan lára wọn ní darí ìjọba rẹ̀ eléyìí báyìí àwọn kọwárí jù lọ́mọ́ ṣe bẹ́ẹ̀ kódà ìjọba Khomeini ní Iran wọ́n ma yìí wọ́n dẹ̀ ma gbogbo àwọn ilé ìdáwà lákọọ́lẹ̀ ẹjọ́ tó sáma yìí wọ́n ma yìí ìjọba Khomeini ṣíyí tó jẹ́ ṣíyí tó rí olójú ọ̀nà ṣíyà yẹn wọ́n ma rí nítorí pé kíni nítorí pé ó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú so àwọn tíra ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tí a lè ṣe tọ́ka sí lórí bí àwọn olórí àwọn Ikhwan Muslimun ní Egypt bí wọ́n ṣe yin ìjọba Khomeini kò rí báyìí fi kódà dé pé Yusuf Qaradawi ó yin ìjọba Khomeini àìbẹ́ẹ̀kọ́ ni so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jẹ́ sí pé olórí àwọn Ikhwan Muslimun ni àwọn àfá àwọn Ikhwan Muslimun ni a tó jẹ́ sí pé wọ́n ma gbogbo tó bá ti ń ṣe ṣùkúmà gbogbo ìjọba tó bá ti ń darí ìlú pẹ̀lú wípé àwọn ni ìlànà wọn ló ń tẹ̀lé òun nìkan ni wọ́n máa ṣe kíni òun nìkan ni wọ́n fi ọ̀rẹ́ lẹ̀ kódà kí fàṣádù wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ṣùkúmà yókù wọ́n jama'a wọn kí ń kàfàrọ̀ a kí ń pè yàn kéfèrí àyàfi tá bá rí àbí nínú àwọn àwọn nǹkan tó jẹ́ kúfùrù àbí nǹkan tó jẹ́ ṣírkì mẹ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n mọ́jẹ̀ múdẹ̀ pẹ̀lú lórí pẹ̀lú bá nìsí so imam ibn taymiya ni yalzamuna ghadza as-sahabati fi masail al-imani wal kufr níbi ọ̀rọ̀ iman àti kúfùrù àwọn sọ̀há àwọn alùsùnà wa máa jẹrọ mọ́ ìpìlẹ̀ àwọn sọ̀hábà ni pẹ̀lú bá nìsí àwùkárí iman mẹ́fà ni ọmọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti sọnù látara wípé al-iman billah nǹkan mẹ́rin ló kó sínú al-imanu bi wujudillah kágbà kọ́lọ̀wọ́ bá ń bẹ àwọn kèfèrí mẹ́gbà kọ́lọ̀wọ́ bá ń bẹ kódà àwọn mushriku Quraysh àwọn mushriku Quraysh àwọn ọ̀sẹ̀ bọ́nà àwọn Quraysh wọ́n gbà kọ́lọ̀wọ́ bá ń bẹ eh wọ́n gbà kọ́lọ̀wọ́ bá tó rà níbi àdúwọ́n lè pé tàlọ́dá sánmà sílẹ̀ wọ́n lọ́wọ́ bá rí àìbẹ̀kọ̀ ní omi kan pàkọ́nà ọba ó túnmọ̀ sí pàkọ́nà ọba ń bẹ ṣùgbọ́n ẹyọ kan nígbà di ìmánú billah lédè ó kú ìmánú bí uluhiyyatillah kágbàkọ́nà ò nìkan lọ ẹ̀ká máa jọ́sẹ̀ fún ẹ́ eléyìí báyìí lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí àtàwọn kèfèrí kùrẹ́ṣì ní báyìí

ẹ̀rí pé ó kún ara wa dáadáa kámọ́sọ ìgbàgbọ́ sáwọn nẹ́bí ọlọ́run ba kámọ́sọ ìgbàgbọ́ sáwọn tíra kámọ́sọ ìgbàgbọ́ sójò mìíràn kìyàmà kámọ́sọ ìgbàgbọ́ sí kọ́dáun ẹ̀rí pé lábàdà bí báyìí ó làwọn tírọ́pù bọ́nlá lẹ́ti bẹ̀rẹ̀ sí máa yọ tó kálukú ti bẹ̀rẹ̀ sí máa jáde ẹ̀tẹ́rù sáwọn ìsì tó kọ́nà bá kó sàánú wa yẹmzàmúnà fọ́nsà bákanáà wọ́n alùsúnlọ́tí ò jama'a wọ́n mẹ́ ń dìrọ̀ mẹ́ ìpìlẹ̀ táwọn sọ̀hábà dúlé lórí níbi ìpéni sí dáadáa àti kọ̀bàjẹ́ fún ni táwọn alùsúnlọ́ jama'a bá fẹ́ pèèyàn sí dáadáa àbúfẹ́ kọ̀bàjẹ́ fún yàn wọ́n rí ìlànà táwọn sọ̀hábà rìn láti fi ṣe dáẹ̀wà ni ìlànà táwọn sọ̀hábà ní láti wípé àwọn èèyàn sí dáadáa àti dípò àbú fáwọn èèyàn orí ẹ̀ náà máa rìn fi wàbí al'amùrì bin ma'aruf wà ní àyà lóǹkà ilé iná fẹ́jú gan tó ẹgbẹ́ insha Allah àgbà inú àwọn ìgbẹ́ta pàdà wọn fẹ̀rẹ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tẹ́láwọn sí al'amùrì bin ma'aruf ó kè ní sí ẹwọ àwọn tẹ́sẹ̀ mọ̀tọ́hárọ̀ wàláì jésù ọ̀nà táwọn sọ̀hábà gbà pàbúrú ní ẹ wọ́n ni torí pé gọ́ọ̀mẹ́ntì ṣe kankan tí ó dá ìnẹ́sì ní pé kásìmù tó hárọ̀ a bèèrè pé hukuma táwọn sọ̀hábà náà tí wọ́n áṣà lábẹ́ rẹ̀ tí wọ́n tánàbí ọzọ́ hárọ̀ gbàtánàbí sọ̀lọ́sọ̀lá Adẹ̀mọ́tọ́ hukuma Makka ò sí lórí tawhid, sánàbí ṣe mudahara ẹ̀rìkánà bí ò sí mùsọ́hárọ̀ pé tí ìjọba ń ṣe yóò tẹ́wà lọ́rùn pé báyìí ni máa á nà pánàbí náà wọn mẹ́kà ni kódà wọ́n jáde láti inú mọ̀lẹ́bí tó dáa jùlọ ní mẹ́kà wọ́n jáde láti inú ọ̀nà tó dáa jùlọ mẹ́kà wọ́n jáde láti inú ọ̀nà kòrèṣì ó tún wá jáde látọ̀dọ̀ bànú hashim àwọn bànú hashim lọ dáa jùlọ kòrèṣì kòrèṣì lọ dáa jùlọ bẹ́ẹ̀ náà ní ìgbàtà Ànábì sallallahu alaihi wasallam dé ìgboro Madina kó tó di pé eh, Madina padà di dáúlà islamiyya Ànábì ò sí mọ̀zọ́hárọ̀ ní kó tó di pé Madina padà di dáúlà islamiyya ojú ọ̀nà wọ́n Ànábì gbà láti pàwọ̀yàn sí dáadáa láti pàwọ̀yàn bẹ́ẹ̀ ni nígbàtà Ànábì kú tánà àìmọye nǹkan lásìkò Umar ibn Khattab òun ló di wípé kí ẹni tó kọ ìyàwó rẹ̀ lẹ́lẹ́mẹ́ta kí wọ́n máa kà sí kán kà na ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta náà ẹ̀ẹ̀kan náà kà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé yìí báyìí tí wọ́n máa wùṣe yìí ó rọ́ǹgì náà àwọn sọ̀hábà dẹ̀ mọ̀ pó rọ́ǹgì àwọn sọ̀hábà ò tẹ̀lé se protest against tí wọ́n ṣe ẹ àwọn kílẹ̀ ń pè àwọn ìlú àgbáyé ìsìláàmù lónìí èèyàn mọ̀

so eléyìí báyìí àwọn sọ̀hábà rìbọ́nù láàrín wọ́n máa tẹ̀lé lánà àwọn sálà àwọn alìsún náà jàre wọ́n máa tẹ̀lé lánà àwọn sọ̀hábà in amri bil ma'ruf wan nahyi anil munkar ibi bá fẹ́ pèyàn sí dáadáa ni àbá fẹ́ kọ̀ bàjẹ́ fáwọn èèyàn nítorí pé ọ̀nà táwọn sọ̀hábà lò òun la lè fi rí nàtíjà tó láwọn tó ń lo ọ̀nà yẹn àwọn náà nàtíjà ṣẹ́rí gbogbo ọ̀nà táwọn yẹn gbé kalẹ̀ lónìí láti máa fi ṣe amúrù bil ma'ruf wà náyí anil munkar wà náyí anil munkar táwọn yẹn gbé kalẹ̀ lónìí táwọn ẹgbẹ́jẹgbẹ́ gbé kalẹ̀ lónìí wallahi àlè rí nà tíjà bẹ́ láti jọ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ kìíní ire láti bẹ̀rẹ̀ sí máa lo àwọn ọ̀nà ire wọ́n ní nà tíjà sí lónìí ẹ wo dáwà Sheikh Muhammad bin Abdul Wahhab ìgbà tí wọ́n rìn ìbàtí ní Muhammad Abdul Wahab bẹ̀rẹ̀ jáwà hukuma náà burú bẹ̀rẹ̀ kódà gbogbo ayé gbogbo àwọn èèyàn ló burú al-hukam al-mahkumun lọ́wà lórí aburú bá alimam Muhammad Abdul Wahab tí wọ́n máa ṣe mọ̀rọ̀ dídùn hukuma kí ló dé tí wọ́n máa lo àwọn ọ̀nà táwọn èèyàn lò láyé lónìí tí wọ́n rò pọ́nà ẹ̀rà obìnrin náà ti dà tó jẹ́ sí pé wọ́n máa lo ọ̀nà báwo náà ti fẹ́ gbàjọba ẹ̀tọ́ ìdámáyìí èyí máa abẹ́gba ìjọba kọ́ ni wàláhì kọ́ ni pọ́blẹ́mù wa àwọn èèyàn láti rè tó pé tẹ́ bá gba ìjọba tán àwọn èèyàn tẹ́ fẹ́ lò jọba lórí ìjọba tẹ́ fẹ́ lò yẹn tí wọ́n yọ́nú sí àwọn èèyàn tẹ́ lẹ́fẹ́ lò jọba lórí wọn yọ́nú sófin tẹ́ lẹ́fẹ́ lò lé wọn lórí ẹlẹ́fẹ́ gbàjọba lọ́dọ̀ wọn United Nations padà wá wọ́n sọ wípé àwọn tẹ́ ń lò fi yẹn lórí ẹ̀ ń jẹ wọ́n pàdé wọn yọ́nú sí àwọn pé wá gbìjà wọn màlú wọ́n padà gbàjọba yẹn lọ́wọ́ yín padà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àbí òṣèlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí mú sí wọlé ní Egypt ní abẹ́ ó democratically ni ó wọlé lábẹ́ òṣèlú democracy pé èyàn dìbò ó wọlé ìgbà tó ní pé mú sí bẹ̀rẹ̀ sí fẹ́ mọ́ gbé àwọn agenda kọ̀ọ̀kan jáde kílẹ̀ ní ìpínlẹ̀ sí mú sí wọ́n tàjọba lọ́wọ́ ẹ̀ kíákíá nítorí pé ni àwọn àwọn àmàkùnmù àwọn tó fẹ́ lò jọba nínú tó fẹ́ lò òfin lórí wọn yọ́nú sófin tó fẹ́ so ìwọ́n tó jẹ́ pé minority ni ó lábẹ́ gbogbo olú pé bá rí pé àwọn kẹ́dẹ̀ jí mẹ́jọ́ pé ọ̀tá làwọn jẹ́ okúmọ̀ Saudi in tó fi rìn méjì títò ní wípé àwọn ṣáẹ̀ àwọn tẹ́ jẹ́ ọmọ ìlú àwọn tẹ́ jẹ́ ọmọ ìlú wọ́n wà lórí tawhid àwọn tẹ́ jẹ́ ọmọ ìlú àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà wọn wọ́n lè wọn lórí dáwà sàlàfíà yóò bá ló fi jẹ́ pé kódà bẹ́ẹ̀ bá ju pẹ́ẹ́ bá ju ọ̀bẹ ní sókè ní gbangba ibi pẹlẹbẹ náà yóò mọ̀ fi lélẹ̀ níjọba Saudi Arabia nítorí pé àwọn ọ̀tá wọn rí àwọn ọmọ ìlú wọ̀ láti lò wọ́n ẹgbẹ́ ti gọ́ọ̀mẹ́ntì ẹgbẹ́ ọ̀nà sábà ìdè àwọn àfá àwọn wọ́n rè wọ́n lórí ìlànà bíyàn ṣe máa ń bó ẹjọ́ ìlànà anẹ́bí ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ìyẹ́kọ́ mẹ́fẹ́ ṣàlàyé lálẹ́ yìí inshallah tàbájẹ́rẹ̀ máa kọ́ ọ̀rẹ́ wọ́n bá mú lórí pé yẹn ṣe mọ́ bí kódà tó rí bá ń fàyí ṣe anẹ́bí sọ kódà anẹ́bí ní wàhálà afẹ́rọ̀tún àlẹ́yìnkò kódà kọjẹ́ sí kí wọ́n ń gbọ́lá lera wọn lórí jù yí lọ yẹn ni pé ìtọ́ jẹ kọjẹ́ ti yí wọ́n ti ń sara wọn lẹ́ta lé lórí wọ́n kówó yí jẹ wọ́n ń gba dúkìá iná nẹ̀tọ́ wọ́n ń sàbò sí fún yí kò yí láì nìtì kódà ká máa nẹ̀ yí kódà ká máa gba dúkìá yí kọjá kẹgbà lé yí báyìí lé yí kẹgbà lọ́wọ́ yí ní sàbò sí ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́rọ ẹ máa tẹ̀lé wọn mẹ́rin ẹ̀ẹ́dì máa ṣe kí ni ẹ máa ṣe sùúrù hatta talqawni fil hawl ala al hawl kí tẹ́bí pàdé ní ànábì sallallahu alaihi wasallam ẹ máa ṣe sùúrù tẹ́bí kú tẹ́bà pẹ́jáde pẹ̀lú ní ànábì àyàbí tẹ́bá rí sí kúfùrù tó clear tẹ́ẹ̀lẹ́rì fún nínú al-kitab àti sunnah ni kúfùrù bawah kúfùrù tó clear tẹ́ẹ̀lẹ́rì lórí kúfùrù yẹn kí kúfùrù wà tamamátàmà tẹ ẹlẹ́rìí fún tẹ bá tún wá rí fún ó tún kúrú bà wá tẹ ẹlẹ́rìí fún tán ó tún wá kú ìpèsè lágbára àtìsẹ́ rẹ̀ nítorí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam náà sẹ́ àwọn àwọn tó jẹ́ òkàmù mẹ́kà tó jẹ́ aláṣẹ mẹ́kà wọ́n kó sí kúrú bà wá àbí ọ̀kọ́ sí kúrú bà wá sánẹ́bí kọ̀ọ̀rọ̀ jà lé wọn lórí ìgbà tí ọ̀sán gbára ni ẹjọ́ tó dábàá yìí ẹ máa ṣe sùúrù ẹ̀yọ́ máa bá dáwà yín lọ ẹ máa rí àwọn èèyàn tí jẹ́gìrì wọn lórí tàwí àwọn èèyàn fúnra wọn nígbà tẹ́ bá pìpì àwọn tán tó ní pé àwọn èèyàn majority ti gbọ́ nǹkan yé gbogbo èèyàn ò lè gbọ́ yé ẹ̀jẹ́ kágbàgbé yẹn nítorí pé lásìkò ànẹ́bì náà kéde gbogbo èèyàn lọ́gbọ́ yé ṣùgbọ́n tí àwọn tí wọ́n pọ̀ jù lọ bá ti lè gbọ́ yé àwọn tó kéré wọn ẹ̀ ní ìkẹta sáfẹ́ ṣe ẹlẹ́bí àwọn tó pọ̀ ẹjọ́ ìrẹsà máa ń fi majority ni máa ń control minority majority òun ló máa ń control minority tí ní ìgbà yìí ó ní yẹ̀lzàmúra أهل السنة والجماعة يلزمون فرض الصحابة في مسائل الإيمان والكفر والأمر بالمعروف والنهي عن المنكر الذي صار في الإيمان كله ألا كتا والجهاد في سبيل الله طلبا ودفعا أهل السنة والجماعة وما تلنا من الصحابة لبي جهاد تبا بيت جهاد جهاد ولا رأسي ṣùgbọ́n ọ̀nà أول làwọn sọ̀hábà gbà ṣe sí jihad ṣe ní ká máa jẹ ṣébi ká máa pàwọn mùsùlùmí ká lọ máa jù bọ́ọ̀mù sọ́jà ká lọ máa pàwọn mùsùlùmí nítorí wípé àwọn wọ̀nyí ò gbà pé gbogbo àwọn wọ̀nyí mùsùlùmí ni wọ́n àfi tán bá wà nínú jọ wọn yóò máa wọn èèyàn ní god yóò mọ wọn láyà lọ máa jù bọ́ọ̀mù sí mọ́sálásí lórúkọ kí ni jama jama'atu ahli sunnati wal jihad àbí ẹ̀kọ́ ni ṣe àwọn abẹ́ni pé jihad tẹ́lẹ̀ iṣẹ́ yẹ sílójú ọ̀nà tàbí sílójú ọ̀nà sọ́bàrùn sábà yìí jihad rí àwọn alùsọ́ jẹma wọ́n máa ti jihad tọ́lá àbánuwà jafran jihad pé afẹ́ lọ afẹ́ lọ àtàkì àwọn èèyàn ní àbí jihad bá fẹ́ dìfẹ́ndì ara wa gẹni nílànà àwọn sọ̀hábà ní kò sẹ́ni tó ní ká máa ti jihad bẹ́ẹ̀ ìlànà wo láwọn alágbọ̀dọ̀ bá ti jihad agbọ̀dọ̀ lọ kẹ́kọ̀ọ́ pé báwo làwọn sọ̀hábà báwo ni wọ́n ti ṣe ojú ọ̀nà wọn lágbọ̀dọ̀ mọ́ bí ṣe gbogbo ẹ̀sìn mọ̀kánà mùsànnà فليستنى بمن قد مات أولئك أصحاب النبي صل... أولئك أصحاب محمد صلى الله عليه وسلم kama gbàgbà sáàrù wà tó láti wọ́n sójú kó díẹ̀ kan yẹn kama bí tí ò tún wọ́n pé gbogbo ẹni bọ́lẹ̀ máa rí lànà jẹ́ níbi jihad ní máa rí lànà ìlànà àwọn sọ́wọ́ sí jihad ẹjọ́ ìdáwà yìí ìlànà wo láwọn sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ jihad táwọn yẹn láwọn ń jà lónìí ìgbà ìlúrú ni ẹjọ́ ìdáwà yìí tẹba dé aláàlámùlì islami àgbáyé islam lónìí orí ọ̀sẹ́ tìlú kí lọ́fà àwọn kan lẹ́tọ́ bí kọlọ̀rọ̀ sí ni wọ́n wọ́n fẹ́ ní ojú ọ̀nà wọn sọ̀hábà níbi ọ̀rọ̀ jihad kí jọba mẹ́jì ṣe kíní báyìí wọ́n ṣe kíní wọ́n ti bìdé ìgbésí gọ́ọ̀mẹ́ntì ẹwà rí pé wọ́n mọ́ wá para wọn lọ ẹ̀mí ọmọ wá sófò lọ láwọn alágbára tí jihad tí wọ́n ni wà fi jihad

níbi ìmá dúnímọ̀ jama'atul musulmi ká dúnímọ̀ jama'a ẹyọ kan ká mẹ́ yàpá lábẹ́ jama'a ẹ he wallahi ọ̀nà alùsúnà jama'a ọ̀nà àwọn sọ̀hábà ni lónìí lùzúmù jama'a kò mọ́ ẹjọ́ jama'a jama'a gbogbo musulmi jama'a jama'a jama'a la aljama'atu wahida la jama'at tí ó bẹ́ báyé pé lùzúmù jama'a báyé pé jama'a ti yí ni jama'a yẹ a jẹ́ pé gbogbo àwọn jama'a tó kù ń kọ́ kèfèrí ni wọ́n wọ́n jẹ́ jama'atu musulmi abẹ́kọ́ ni jama'a kan lágbọ́dọ̀ jọrọ mọ́ wà lùzúmù jama'a ṣékùn islam ibn tẹ̀míyà ní àwọn sọ̀hábà ní àwọn alùsùnà jama'a ma ń dìrọ̀ ma ìlànà wọn na máa ń tẹ̀lé níbi báwo la ṣe ń bá àwọn olóòlò wà ma'amalati wùláti umur bákan náà oníkíní o a wáfil wàláì wàlbàrọ̀ níbi ìbáyàn sọ̀rẹ́ àti báyàn sọ̀tá ìlànà wọn sọ̀hábà alùsùnà ma ń lò níbi ìbáyàn sọ̀rẹ́ àti báyàn sọ̀tá ìwàláwàlbàrọ̀ alùsùnà jama'a yalzamuna gharza sọ̀hábà fílwàláì wàlbàrà wà máa rí ojú ọ̀nà sọ̀hábà kò yí báyìí sí ilé yìí báyìí gbogbo ẹgbẹ́ mọ́rẹ́ jẹ́ alùsùnà tó jama'a àwọn tó gbọ́rọ̀ máa rìn àwọn tó gbọ́rọ̀ máa tẹ̀lé lílé tọ́lọ̀bà ní kákúdá ń kó sàánì kọ̀kawa àwọn mùsùlùmí lónìí a ní wàhálà a ní ṣòro kò sí nǹkan tọ́wà tàbí ní ṣòro ju pé ó ń kálukú fẹ́ máa ṣe Islam lílànà a ah, ní ma gbìyànjú àti ma já lámà rí àgbọ́yẹ̀ sí wa padà sí wípé kí làgbọ́yẹ̀ àwọn sọ̀hábà bóòlà wọn nǹkan ká fẹ́ ṣe yìí alẹ́bí jọ́sìn mọ́nà bá ní ẹ̀sìn ní ìsìláàmù lábẹ́bí ní sẹ́fún bóòlà àwọn sọ̀hábà ṣe ṣe ẹjá kọ́sì àwọn sọ̀hábà ń kálukọ́ mọ̀ wípé bóòlà ẹgbẹ́ wa ṣe gbé kalẹ̀ ni bóòlà àwọn jàmá ṣe wá ṣe gbé kalẹ̀ bóòlà Islam eléyìí tí tọ́lọ̀ọba alékẹ́ọlá tó gbé fà nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí gbé fà wọn sọ̀hábà abẹ́lọ́ọba alékẹ́ọlá kó dákùn àkọba wa tún gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kọ́lọ̀bà kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kọ́lọ̀bà alékẹ́ọlá kó dákùn kó dá wa padà síbi ilẹ̀ yìí torí pé Sheikh Albani ní parí islam àwọn sọ̀hábà kẹ́ẹ̀dà bí ms islam bí àwọn abúbákìrì àwọn torí kọ́nà ní wà lọ́wọ́ ìtẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ bí tàbúbákìrì bí tí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń ṣe Islam bẹ́ẹ̀ ṣe yìí láyé kọ̀bá wọn Yahudi lẹ́rù ẹmẹ́rin láwọn àwọn sọ̀hábà wọ́n bí i pé biskiti ní tó dùnrún ẹdùn jẹgẹ tó ìta ẹbí tẹ́bílẹ̀ ìtàwọn Yahudi àti nàṣọ́rọ̀ hejì jù láyé tẹ́lẹ̀ mọ́ sí apá pẹ́kẹ́yìn mùsùlùmí ó padà sílẹ̀ ní pé ìlànà àwọn sọ̀hábà ń lọ́bà wọn lẹ́rù mélòó lára wọn lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábà pẹ̀lú àìsìn اللهم رد المسلمين إلى دينك ردا جميلا ọlọ́run bàbá wa dáwà àwọn musulmi padà sórí ẹ̀sẹ̀ rẹ̀ níjà padà tó rẹwà allahumma ruddan muslimina ila manha ila tibai manha bi salafi salih ruddan jamila allahumma ya musarrif al-qulub sarrif qulubana ila tibai sunnati nabi sallallahu alaihi wasallam bi rahmatika ya arhamar rahimin aqulu ma tasma'una astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك والسلام عليكم ورحمة الله وبركاته